والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه والتابعين له بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته هذا قول الله أترني أتي ولا أتوجد نبي محمد aya tí a ti bẹ̀rẹ̀ aya 237 suratul Baqara 237 aya náà lọ́wọ́ ọlọ́wọ́ bàbí tó rá ní أعوذ بالله من الشيطان الرجيم وإن طلقتموهن من قبل أن تمسوا فاحصوهن من قبل أن تمسوهن وقد فرضتم لهن فريدة فنصف ما فرضتم فنصف ما فرضتم إلا أن يعفون أو يعفو الذي بيده عقدة النكاح وأن تعفوا أقرب للتقوى ولا تنسوا ولا تنسوا الفضل بينكم إن الله بما تعملون بصير ọlọ́ni wàín tọ́lọ́pùtùrún tí ẹ bá kọ àwọn òbí kalẹ̀ mẹ́rún kọ́bẹ̀lẹ̀ ọ̀rùn tẹ́lọ́sùrún ó tó dìkẹ́ súnmọ́ wà وقد فرضتم لهن فريضة أتي تذكري أتي سو sàdá àti tẹ́fọ̀ ẹni jọ sọ̀rọ̀ lórí sàdá àti bí iye báyìí nígbà kò sí wàhálà ẹtí jọ sọ̀rọ̀ sàdá àti. fàní fún máa farọ́ tó ìkọ́lẹ̀ wá wáyé ìsúnmọ́ rẹ̀ ní ìtì wáyé kíkọ́lẹ̀ fi wáyé ṣùgbọ́n ọ̀rọ̀ sàdá àti kò wà láàrin tí kíkọ́lẹ̀ bá wáyé báwọn fàní fún máa farọ́ tó ìdájí ìtẹ́jọ sọ̀rọ̀ ní ọgbà ìyàwó ọgbà. Ilé ayàkúrò àyàfi táwọn obìnrin bá sàmójútó lókù. Àwọn yàkú àrùnlẹ́bí bí ẹdí ọkọ̀dá tó nìkà. Àbí ó sàmójútó ẹni tí kókó ìyí tí ń bẹ lọ́wọ́ rẹ̀. Wà á ń fẹ́ àkúrò ẹ́kọ̀ọ́bò lè tẹ́kọ̀ọ́. Ẹwà kà lójú kò yẹ, òun ló súnmọ́ tó ìfáyọ̀ lọ. Wàlá tẹ́rùn sẹ́wọ̀ lè fọ́ bílẹ̀ bẹ́yìn ẹ̀kọ́. Ẹ má gbàgbé ọlá tó ń bẹ láàrára ní àdúgbò tó fi jura yíyọ nígbàgbé iná wọ àfihàn kàmẹ́lúwọ́dà bàṣí ẹgbẹ́ tí ọlọ́wọ́ wà ní tọ́lá gbogbo tó ń ṣe pátápátá òun lórí ìkẹ́kọ̀ọ́ pamọ́ fún ìkẹ́kọ̀ọ́ pamọ́ fún ọlọ́ọ̀bà nínú gbogbo tẹ̀sẹ̀ ìlọ́wọ́ ilẹ̀ tẹ̀sí mùsùlùmí ọlọ́ọ̀ وني وهذه الآية آية لي وهذه الآية الكريمة آية لقلي مما يدل على اختصاص المتعة بما دلت عليه الآية الأولى من تلك قطي متعة إسكالجة pẹ̀lú kí ayé àtàkà تلك tí ń tọ́ka ń tọ́ka lórí lórí àyíntọ̀ láti wọ́n ó náà ní kọ́mí àǹtà wọ́n sọ ó náà àbí àbọ́ náà kọ́ láti náà àlékùn kò sí ẹ̀sẹ̀ fún ìntọ̀ lákòókò mú nìsáà tẹ́bá ti gẹ́ni tẹ́bá kọ obìnrin sílẹ̀ máa lámta máa sú ó nà lókùn ìgbà tẹ́ bá ti súnmọ́ wọn a ń kọ́ fún ìdúdà ó nà parí lọ àbí kẹ́sí tí tẹ́ ti sọ̀rọ̀ sàdáàkì kíkẹ́ ní kẹ́kọ̀ọ́ bá ti wáyé ẹ̀ tí sọ̀rọ̀ sàdáàkì ẹ̀ tí fún wọn sàdáàkì ẹ̀ tí súnmọ́ wọn máa kílù ti wáyé lẹ́yìn náà sọ̀rọ̀ àkókò wá wáyé wà má ti róhùn náà ẹ fún wọn ní mútíà tọ́ ibùdókòtò wọn sọ wípé áyà yìí nínú tí ń tọ́ka pé mo tí àwọ ọwà ara sọ fún obìnrin tí èèyàn kọ́ ọlẹ̀ tí èèyàn tí ìsúnmọ́ rẹ̀ ni tí ó sì sí ìdíṣẹ́ àdá sí ara rẹ̀ ó ní áyà yìí ń tọ́ka líle lọ́nà yìí ó ní àìsù ìlànà àwùjábà fi ábì ìláyà nípa ìmáharí àlùmọ̀kúrò ìgbà tọ́lá tọ́lá tọ́lá tọ́lá ó ní ayé lẹ́yìn tọ́ka ó ń tọ́ka ó ṣe lọ́rọ̀ ẹ̀yẹ̀ ayé lẹ́yìn ó ṣe lọ́rọ̀ ìdájí máàrí ìdájí ìdájí sàdáàkí tí ó ṣe lọ́rọ̀ ẹ̀yẹ̀ nígbà tí ọkọ rẹ̀ tí ọkọ bá kọ ìyàwó lẹ̀ ìfọ́ ó ṣe ìdájí sàdáàkí lọ́rọ̀ ẹ̀yẹ̀

èdè ìtọ́ tọ́ni tí ọ̀bá tọ́ni lọ́pọ̀ dẹ́mù fún gbogbo náà tó tó máa sọ dájọ́. ṣùgbọ́n yóò tẹ́lẹ̀ ní ìsìn òun sọ pé ẹni tí a ti bù tọ́lá kú wáyé ẹ̀ sì súnmọ́ ara ni ṣùgbọ́n ọ̀rọ̀ sọ̀dá àti ti wáyé ìyàtọ̀ tó wà ní sọ̀dá àti lọ́dọ̀ yàtọ̀ láàrin ayé àti tẹ́lẹ̀ àti ilé ìlú bí sọ̀dá ti wá orí òun ó ti wá gbé ìdájọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ wá bá wọn ìdájọ́ tó lé ní <coughs> pé sọ̀dá àti wà láàrin wọn a pé tọ̀rọ̀pù wá wáyé láì fi súnmọ́ ìdajì kàdá àkèrè ni wọ́n gbà kọ́dà bó ti gbà tẹ́lẹ̀ yóò dá kí padà á kù tó kù padà kọ́kọ́ ètò sọ̀rọ̀ wọ́n ní fa innahu law kana samma tó jẹ́ mútíà ọyọ tánà sọ ẹ̀kọ́ sàlàyé rẹ̀ nígbà náà ọlọ́ọ̀bọ̀ wá sàlàyé láti yẹ̀mẹ́ وقد قرنها بما قبلها من اختصاص المتعة بتلك الآية لا دفع فقدوا أو في كليارا pẹ̀lú ayà tó ti síwájú ẹ̀fẹ́ ayà tó síwájú ilé rẹ̀ tẹ̀lé ní ọ̀rọ̀ mútíà ọ̀fẹ́ wọn sọ̀rọ̀ mútíà ọ̀kan sọ̀rọ̀ mútíà tó yẹ pé tọ̀láàkù náà ló wáyé náà wọ́n ní wàláwù àdàm wọ́n ní ọlọ́run ló ní méjì kọ́mẹ́ǹtì wọn nù wọ́n ní kí obìnrin ó gba ìdajì sàdá àti kí ìṣesí tiẹ̀ bá rí báyìí àlámọ̀ rí tí ẹnu àwọn olùmẹ̀sí kò lé lórí kò sí apá láàrin lórí ẹ̀. ìgbà tí ìgbà tí wọ́n bá ti lè sọ̀rọ̀ sàdáàkì níbi ìjókòó akídù yálà ó fún kò fún ṣùgbọ́n ti mọ tí ó fẹ́ gbà lẹ́yìn náà kò yà wá dé mọ̀láfò dé bífọ́ kó tó wọlé tọ ìyàwó wọn ni ìyàwó wọn gba ìdajì kí ni sàdáàkì yóò gba ìdajì sàdáàkì tọ́ ẹni mọ́ pé ibùdó tẹ̀lé ńlá ìdá sàláàfà nípa àwọn àyímọ̀ mẹ́ta lọ́yà Abu Hanifa Maliki àti Ahmad àwọn tí wọ́n wọ́n ni yóò dìbò jẹ̀míìrù àsọ̀dáì ìdá àkọlà bí ha záwójú wà ìlàm yẹ́dẹ̀kọ̀ bí ha wọ́n ti ápùgbù ohun tí ìsúnmọ́ ara wọn ṣùgbọ́n wọ́n ti jẹ dádó nínú tó nínú yàrá wọ́n ti wá ti jọ dádó nínú yàrá rẹ̀ pé odòdó náà àti lọ́gbà kìí ṣe ápù kọ́dà bí ìsúnmọ́ ara wọn tí wọ́n bá bẹ̀rẹ̀ pé àti àwọn ti wọ́n wá wà nínú yàrá méjèèjì wọn á súnmọ́ra Hmm? kí ó sì lè bí kí ó ti wáyé hmm? àbọ̀ ẹ̀ṣà kí ló lè fà á kí ló lè fà á kí ó fi wáyé hmm? ó lè ṣẹlẹ̀ jẹ́ kí ló lè bí ẹ̀ẹ́ Thank you ó gbà ìjọ ní wà wọ́n lè wọ́n lè wọlé ọ̀rọ̀ bá tó tó wà ní ìlú gbogbo yóò ó jìnà tó ń gbogbo jìnà ni pé irú èyí pé èyí tó lè ifẹ́ lójúmọ́ tẹ́lẹ̀ tó wá pé ìyàwó sádátà ni ìhìn tí wọn ò ti ríra wọn gbẹ́lẹ̀ tí wọ́n bí àjẹ́kẹ̀ lọ sí wọ́n mọ́ra wọn ló lè mú yẹn ṣe ṣùgbọ́n tó lójú ọ̀sẹ̀lẹ̀ ni pé tí ò fà mọ́ rárá ni pé ìtàyàbù jẹ́ ẹ̀sẹ̀ ákídì ìyàwó ti áìdọ̀ lọ́wọ́ ẹ̀sàn pé kò lè súnmọ́ tí máa ń ṣe áìdọ̀ lọ́wọ́ yóò ní sùúrù fún parí áìdọ̀ rẹ̀ kì í tí parí áìdọ̀ pẹ̀lú àpò wáyé ẹ̀sìn wọn ti ní sálú àpapọ̀ ṣùgbọ́n ọ̀pẹ sì súnmọ́ra wọn náà ń jẹ́ wá ti lè ní sálúwà láti jọjọ wà ní yàrá kan náà kọ́dà bí mo súnmọ́ra wọn odidi ọwọ́ pẹ̀lú àpẹ̀ máà di níyàwó bàbá wọn ìtàwọn kan tí wọ́n tún fi kún yìí náà wọ́n ní eh, ọ̀rọ̀ pé mọ́lẹ̀ ọ̀rọ̀ méjì wọ́n ní ọ̀rọ̀ wọn tó àkọ́kọ́ òun ni gbé wọ́n ní àwọn kó lápá ọ̀rọ̀ ṣìdó àánà lọ yìí wọ́n sọ pé ó mú àdìsí pé ibùdó àbáṣe sọ pé rọ́jò lè yàtọ̀ sáwọ́dì mọ́ra ẹni tó fẹ́ obìnrin fàyàkùlù bí ha ó ti wá dá ó ti wọlé wọ́n ti wà ní yàrá wà láyà mọ́ sùn ha ṣùgbọ́n kò síkìn kò súnmọ́ rárá súnmọ́ yìí pẹ̀lú kò alẹ́ iná wá ó ní ní kàlà ha ìlà ní sùkọ̀dá pọ̀ ìmọ̀ ìṣàtúndọ̀gba ọ̀rọ̀ wọn kejì ni wọ́n fi wọ́n wá kó sọ̀rọ̀ ibùdó àbáṣe pé kò ní obìnrin wọn ní ẹrú bẹ́ẹ̀ sàdáàtì nìkan ní ìdájú sàdáàtì ní ọgbà àwọn yapa súpà wọn ló kùnù ètí nìkan ṣùgbọ́n nìjẹ́ bí àwọn àìmọ̀ nìjẹ́ bí àwọn sàábí àtàwọn kọlọ́fà àwọn lọ pé tọ́wá gbogbo sàdáàtì gbólóhùn pé ilá ayíyà fúnà àyàfi táwọn òbí bá ti kí ní wọ́n bá sàmójúpò ó lè lọ́wọ́ ní ìsàdáàkì ó sàmójúpò ẹ̀tọ́ rẹ̀ ó gbójúpò mẹ́ ẹ̀tọ́ rẹ̀ wọ́n lọ́wọ́ méjì tọ́wọ́ tó ní bá ọ̀rọ̀ ọkọ̀ fúyẹ́ ní tí ọba ti fún tẹ́lẹ̀ náà wọ́n ní gbọ́n abbas àwọn ní ilá yàkúnà wọ́n ní ilá àǹtàkùwà tẹ́yìbú fàtàdàú haqqaha àyàfi kí ẹni tó jẹ́ ajé níbọ̀ tí wọ́n kọlẹ̀ tó bá sàmójúkú tó wá sí tó wá fi ẹ̀tọ́ rẹ̀ tí ó gbà àwọn kan ní ayé àfihàn ọlọ́pọ̀ ní nọ́mbà yóò ní ọ̀rọ̀ yóò fi súnmọ́ rárá sí àwọn ọkọ̀ ọmọbìnrin yóò jẹ́ nọ́mbà yóò ọwọ́ ni awúyá àfihàn lẹ́bí ìgbìyànjú ní ọkọ̀dẹ́kùn nìkan àbí ó sàmójútó ẹni tí kókò yìí ń bẹ lọ́wọ́ ìyàtọ̀ ní tí wọ́n wà nínú ìpínlẹ̀ ta ni kókò yìí wà lọ́wọ́ rẹ̀ àwọn àfáà kan lọ síbi wọ́n wà nínú obìnrin o lè jẹ́ bàbá rẹ̀ ó lè jẹ́ brọ́dà rẹ̀ ó lè jẹ́ ọ̀nkù rẹ̀ kò sí ìdí òjijì ẹni tó jẹ́ sí pé kò lè lọ́kọ̀ àti tó gba pẹ̀lẹ́pẹ̀ rẹ̀ lọ́kọ̀ àǹkan láwọn wọ́n sì mọ ásọ́rò àwọn àpá wa lórí ọ̀rọ̀ kejì òun ló tẹ̀sùn ọ̀jọ̀ òun ni pé ọkọ ni ọkọ òun ni kókó yìí wà lọ́wọ́ ẹ̀ kókó tó wà lọ́wọ́ ẹ̀ òun náà ló tún lè ti nígbà tó wá bí tó bá wù ó tú kókó yìí. torí ẹ̀ wọ́n ní ẹbí alùpùpù náà àgbẹ̀tàn àlè nípa ìtumọ̀ alẹ́bí ìbìyẹ́dì yí ọkúdátù nìkan olóòwà ni ṣóhun kúwà wàlúyù mẹ́rí á tí wàlúyù obìnrin lórin kòránì tó gbà lérò nàbí o pàkọ́ọ̀lá alì alìwà ni láà rárá bálí wọ́n ti sọ èyí tó sì tẹ̀sùn jù fún lọ́rọ̀ àwọn olùmọ̀ ẹ̀sìn òun náà nìyí. Ikirima wọ́n ní azùnà lọ́rùn fìlà áfùrí wà á mọ̀ ọ̀bí. Ọlọ́run tó yọ̀dá pé èèyàn lè sàmójúkù níbi ìdajì máa rí Èèyàn ó sì pa láṣẹ pé èèyàn lè gbà. fàájì mọ̀rọ̀ àti afat jáàzà àkùnúhà èyí ni wọ́n obìnrin tó bá sàmójúkò àmójúkò rẹ̀ lẹ́tọ̀ fa inṣáhàt wàdẹ́nulẹ́t wà áfà wàlíyùhà tí obìnrin bá ní òun ọ̀gbà àmójúkò yóò gbà náà tó sáwọn tí wàlíyù rẹ̀ wá ní wọn wọ́rù òun ni àwọn lọ sí wíkí ni wàlíyù ni áwúyà àkówà lẹ́bí ìyẹ́dì ókúdọ́sẹ̀ nìkà wọn ni ṣùgbọ́n àwọn àpá mi tako lóde ilé wọn ni àánà padà fẹ́rí kòlè àánà padà fẹ́rí gidi pé ọ̀pọ̀ ni lóòótọ́ torí pé gbàtọ́lọ̀ sọ́kọ̀ ọ̀rọ̀ sọ̀dá ó ní wà á sì sáà sọ̀dùkọ́ ìhìnlẹ̀ mìṣìlá ẹ̀fà obìnrin ní sàdá àti wọn ọmọ jẹ́bù wọn ẹ̀tọ́ wọn àjẹmọ́ni wọn ni. fọ́dà lórí ẹ̀ láàbà ti ní obìnrin náà lè kọ̀ǹtù tó bá ní dúkìá ìwọ̀n ọ̀dọ́rọ̀ ni wọ́n á yà àkúwà ó lè sàmójútó wà á ń tà ilá ń yà kú náà àbí kí wọ́n sàmójútó àyíkó lè ṣe ní tọ́jọ́ bá jẹ́ ìṣẹ̀lẹ̀ ó ní tàṣọ́rùkù ó lè ṣe bọ́wá sí i tí ọba ti tàkùn sí ọlọ́run. torí táwọn ìgbà pé gbogbo tó jù níwájú kò lè dá kẹta sílẹ̀ kò lè dáwó mẹ́fún rẹ̀ ní owó tó ní àbí kó gbà ìdá lọ́wọ́ kan. àwọn afáàkà wọn sọ bẹ́ẹ̀. na ẹ̀rí sàdá fún ẹ̀tọ́ obìnrin ni kò ní ìtọ́kan wàlíyù rẹ̀ níbẹ̀. Màá fi sọ pé áwòyà àkúwà lọ́bí ìyẹ́dì yí ọkọ̀dá tó ní káàkiri ọkọ̀ ní yìí ti wàlíyù rẹ̀. Ọlọ́run wa ń akọ̀rọ̀bọ̀ lè tẹ wọ́n sàmójútó ni tẹ sàmójútó eré àtọkọ ni bóòlù àmójútó tọkọ ni ìyàbá ni ọkọ ni áwúyá fún ẹlẹ́gbẹ̀ẹ́ ìdíyẹ́dì ní ọkọ̀ dátì nìkan bóòlù ọkọ̀ ti sàmójútó òun ni pé yóò túmọ̀ sí pé bóyá wọ́n ti fún ní kàdá sí ìpínlẹ̀ nígbà ńlọ́wọ́ àkọ́kànlẹ̀ àti ìṣẹ̀dá ni pé ìdájí yẹn lójú ní gbọ́dọ̀ gbà àdúrà tí ó wọ́n ní owó dídè wọn ìdá gbogbo ẹ̀fọn ìyẹn ápù àbíbẹ̀ ìsìnkọ́ ìgbà tó kọ̀ tán tọ̀ àìsàdúrà tí ó yẹ lájọ sọ ní ọ̀nà rárá ẹ̀lẹ́ fún mi áàpùlẹ̀ fún mọ́ wọ́lì ó ti rèé ápù náà nì ògbójúkò tó ògbójúkò nìkan وأن تعفوا أقرب للتقوى تواقع بجسدي وليس وليسما طيلا وليسما طيلا أعفاك يعني أقرب إلى التقوى أما نجدي أن تسمى طيلا وبعد نكني الذي يأكل تواقع بجسدي لا يقلوك بجسدي وليسما طيلا وبعد أبي أولوك بجسدي وليسما طيلا وبعد ọlọ́wọ́ ni wàlá tansahu al-fadla bainakum ẹ má gbàgbé àǹfà kan tí fọ́bùlà bíi al-ihsan ẹ má gbàgbé dáadáa tó ti wà láàrin ara yìí ẹ má jẹ́ péré ṣe jẹ́ bára yín lò àsìkò péré ṣe jẹ́ bára náà ẹ ní dáadáa kan tẹ́ ti ṣe àǹfààní lára gbogbo tí wàhálà bá ṣẹlẹ̀ ẹ rántí àwọn dáadáa tó ti kó aláàrá yín ẹ máa rántí ẹ má gbàgbé ẹ máa rántí dáadáa. ní wákàtí ọ̀rẹ́ mi tó wọn dá mo rò pé àforíjìn lórí ẹ̀wà ẹ̀yìn ara mi àforíjìn lórí ẹ̀wà ẹ̀yìn ara mi láàrin lọ́kọ níyàwó ká ṣe sùúrù àforíjìn lórí ẹ̀wà ẹ̀yìn ara mi. Ọkọ báyọ̀ ló bá fẹ̀ẹ́ kò sì sùúrù àforíjì ló yẹ̀wà ẹ̀yìn ara ni ayàbọ́kọ̀ ló bá fẹ̀ẹ́ kò sì sùúrù àforíjì ló yẹ̀wà ẹ̀yìn ara ni kára tí ọjọ́ ìfẹ́ káàkiri sẹ́yìn àforíjì ló yẹ̀wà ẹ̀yìn ara ni tí ọjọ́ ìfẹ́ káàkiri ó ti rí bí wà ní èèyàn kan ẹ má gbàgbé dáadáa tó ti wà láàrin ara yìí ṣe ti pè ẹ má gbàgbé. náà inna Allaha bima ta'maluna basir nígbàjú ọlọ́run gbogbo tó ń ṣe pátápátá lórí òní ìwé tó pa wọn fún nínú àlámà ni ẹni tí ń fẹ́ dáadáa fún màá fi ń gbìyànjú ẹ̀ àtẹni tí ó gbìyànjú gbìn kó sì bàjẹ́ gbogbo ẹ̀rẹ́ lọ́wọ́ bá di pátápátá ilé ẹ̀kọ́ tó pamọ́ fọ́nà ọba. lẹ́yìn náà ayé àti patriot ọlọ́run bá ní حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين فإن خفتم فرجالا أو ركبانا فإذا أمنتم فاذكروا الله كما علمكم ما لم تكونوا تعلمون حافظوا على الصلوات تمجتوا الله ẹmójútóbi àwọn àrùn wákàtí mára àsọ̀làwátì màkúrò àwọn ọ̀rọ̀ ọ̀nà yà ẹmójútó wọn. ó wá ní kíni wọ̀sọ̀láàtì lùwúsọ àti irun àìgbà wàkúmọ̀ lélẹ́rìí kọ́ọ̀dì ẹ̀dìdì tí ó sì fọ́lọ́ lẹ́nu tẹ yẹpẹ ara yín tẹ dákẹ́ wọ́ọ́. náà ibi ọ̀rọ̀ yìí náà ni a ti dúró kí ni tí mo há sí ìlú aláṣọ̀lá wa ẹ mójútó bóòlù àti mójútó àkọ́kọ́ níbi ìmójútó rò òun ni pé ká mú ọ kírun lásìkò rẹ̀ ká má máa lọ ìmọ̀ lára àkọ́kọ́ mójútó nì ọlọ́run kí ni inna salata kanat ala al-mu'minina kitaban mawquta ni kẹ́gbẹ́jọ ó ní àtúntàkùkù sí ọ̀rẹ́ ẹ̀sìn lórí ìlú mòní ìgbà tó ti ní àsìkò wọn débi pé ọlọ́run tó kọ́wá sí àsìkò ànábì ọmọ ìrọ̀sọ́nà tó gbé àwọn orúkọ kan ànábì ní mẹ̀láìkà gírí wa lọ́jọ́ àkọ́kọ́ ó kí orúkọ kan níbẹ̀rẹ̀ àsìkò ní ọjọ́ kejì ó kí ní ìparí àsìkò ó wá ní láàrin àsìkò tànáṣọ ìkòwé àsìkò orúkọ kan. ṣe ìṣàlàyé pàdé ìrọ̀sọ́nà láwọn torí àkọ́kọ́ ọkọ̀ ìrọ̀mójútó òun ni kí ni ó kí lásìkò rẹ̀ ara bí tó wá kíláàsì pẹ̀lú ẹ̀fẹ́ ni pé àtẹ̀bùkírù bì há sáfẹ́tẹ̀ kí sáfẹ́tẹ̀ kí tí ó gbà tí wọ́n bí ànábì Muhammad sọ pé ágìl àmàlì àhábò ila Allah iṣẹ́ wò lọ́lọ́ nífẹ̀ẹ́ sí jù ó ní àsọ̀láàtú sí wà kò sí ha àbí àsọ̀láàtú aláwà kò sí ha àbí àsọ̀láàtú lè wá kò sí ha bó ṣe wá ní ìwáyọ̀ tọ̀tọ̀ òun ni ká kírun ní àkọ́kọ́ àsìkò àti lásìkò rẹ̀ kọ̀ lọ ọ̀kan ni mọ́ta tó wá ti ní àkọ́kọ́ àsìkò ó tún dájú pàápàá jùlọ láwọn àwọn tí wọ́n fẹ́ ká máa kí ní àkọ́kọ́ àsìkò èyí kèsì gbogbo ẹ̀ náà fẹ́ ká máa kí láàkọ́kọ́ àsìkò irú ọ̀rọ̀ ìṣáàrì nìkù èyí tó dájú ní kéèyàn dìlé rẹ̀ ànábì bí ìlérò ìṣá ìjọ kan àwọn sábẹ ní ti ń sùn lọ ní mọ́sálásí ọwọ́ ní iná ha làwọn kò fi hà àsìkò rẹ̀ jẹ́jẹ́ ni láwùdà àṣùkọ àdà òmùmátì tí wọ́n ṣe kí má kó lè ọ̀bá wọn lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ sọ̀rọ̀ àpò jù ìran àyílà kìí ṣe gbogbo ìgbà ní kí ẹ̀rìn tó máa ti lágùn kan sí ọ̀rọ̀ ẹ̀sùn súnmọ́ àwọn àbùkù ń bẹ wọ́n fẹ́ kí ní ìdílé rẹ̀ ẹ̀ pé ká ti bí aago méjì yẹn jẹ́ ní ẹ̀fẹ̀ dà àsìkò tó ń bá mú yẹnyẹnyẹ àbí ni fàábùrì dúró hábì sọ̀lá ẹgbẹ́rún lára tó wá ti dà sùkú yìí lọ́rọ̀ àwọn ọ̀sọ́ àtọ́ gbogbo lọ́rọ̀ ilé ní agbókan alágbókan pẹ̀lú àríwẹ̀ igbó alágbókan àbọ̀ àtàn pàmílẹ̀ntì ẹ̀bẹ̀ tí ẹ̀kọ́ ẹ̀kọ́ rí ìwọ́n àṣùbà èyí tó dáa jù ní ìta ti rájú gbogbo máa àsìkò kemgbe bẹ tó jẹ́ sí pé nínú àṣùbà náà máa kọ́ àsìkò tí ilẹ̀ ọmọ ń fẹ́ kókó náà tí wọ́n fẹ́ máa dá òkè pé ó yọ àbí èyọ òní àdíjì wàhánà ìlà ìran ti láwùjọ àdìsí yẹn mọ tí a ní gálàsì a sì tún ní kíni náà wàhánà ìlà fàásìrò ìfàr fàásìrò bìṣubùhí fàínàhó àádọ́rọ̀ ní òjò rìkùn tí àsìkò ìfàrù àsìkò tí òye ìmọ̀lẹ̀ tí ń mọ́lẹ̀ tí ń rí ní ìfìrí fàásìrú ti túbú ẹkí òun àṣùbà ní ìfà fà iná ìwọ ààzọ́mú ní ojú orí òun òun ló jẹ́ kí ládàá yọ pọ̀ ìtumọ̀ kan nìyẹn ìtumọ̀ nínú pé ẹkí wọ àsìkò ìfà àsìkò méjì ní àsìkò gánà gánà fún gbogbo ẹdúgbù ní ìgbẹ́ sì dúdú àlùfájà ní kí yẹ gbogbo ẹ̀ sì àsìkò gánà sí lásìkò ìfà òun ní kí èyàn ti máa rí ìrísí ìgbà àwọn èèyàn èyàn ti máa rí yìí yàtọ̀ tí ò sí náà tí ò sí kẹta ilẹ̀ tí wọ́n pẹ̀lú àdáyé fún wọn ìsáàbù ọ̀fà lè ṣubú rí fa iná hu àgbọ́mọ́ ní ojú orí kan. ìgbà ni máa fà mí ti sọ̀rọ̀ pé àsìkò tí ó wá rí báwọn kéèyàn kéré ìsáàbù tí ò ní síwá rẹ̀ tọkọ̀ balẹ̀ dáadáa ìṣìṣẹ́ ìjà ara ìmójútòrò òun náà ni a ti ní ká ti lásìkò rẹ̀ ká tó wá àsìkò rẹ̀ ara ìmójútòrò rẹ̀ bákan náà àwọn erígun àwọn mọ́jẹ̀mú wọn ká sọ àwọn orígun wọn ká mójútó àwọn ọ̀ràn ìran ká mójútó àwọn súnà ká mójútó

ọ̀rọ̀ yìí ló ti lé twenty years àbí yóò tẹ̀ sí twenty years lọ wọ́n sáà sì kàn bẹ láró mọ́ra bí ọ̀rọ̀ pé wọ́n á sì mú ìṣe gbàgbé tó nínú àwọ̀ ni ìmọ̀ tí ó tẹ̀ ti jẹ́ wọ́n àwọn àti ọ̀la ìmúṣẹ́ rẹ̀ nínú torí pé bí ọmọ ilé kírun kò sí kò sí ìfarabalẹ̀ rárá nígbà tí èèyàn lè tí èèyàn tí èèyàn lè tí ẹni tó ṣe ẹni yóò gbọdọ̀ bá ní bí kìí sí ṣetán lọ́wọ́ ó ní agbára ó ní agbára torí ẹ̀ ara pé ìmójútórun háàpìjó àlásọ ẹmójútórun àríká ti pẹ̀lú ìfarabalẹ̀ ká mójútó àwọn orígun rẹ̀ dáadáa àwọn mọ́jẹ̀mú rẹ̀ àwọn wàjìbáàtì wọn àwọn súnánù wọn gbogbo ẹni káṣẹ. torí ẹni tí tí ọba farabalẹ̀ fọ́nàtì wọn náà jáde alágbèrè kò ní ibi tó lójútù. wọ́n bá wọn ní ọ̀bá mẹ́jìnà níjọ́ kan wọ́n kírun pẹ̀lú wa ní mọ́sídìí mọ́rùn ní kùtù wọ́n á pàṣẹ iṣẹ́ àwọn pé ah, kí ni màá ń ṣe àwọn ọmọ sọ̀rọ̀ tí a ti sùn wà lọ́la ìṣòro ẹ̀ ẹ bára wa yìí subhanallah subhanallah subhanallah tó lé ní tù ó sọ àṣọ ọ̀nà dáhùn ló ti ṣe wọ́n ṣe kọ́dà àwọn ó ṣe ní òun náà yẹ tó ṣe ṣe ní òun ìfẹ́ àti àwọn tí wọ́n bá ń ṣe báwọn wọn ò ṣe kí ni wọn ha òun á sì tútó òun ẹ òun dà ẹ kò sábòjútó kò sábòjútó ara ìmójútó òun òun ni kí ni ká máa ti ara tó òun ká ti ká tó máa lọ sí tó lọ́wọ́ lè ń rẹ̀ ń ti nínú ilé ọlọ́run ní tẹ́wọ́ rẹ̀ wọ́n rí tààrú má àbúrò kìí máa bá wọn ojú ọrùn kú báyà kú ọlọ́run ní ìnà máa yá múrù mọ̀tá dídà láàyè àwọn tí wọ́n máa ń yí mọ́tá ránṣẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ àtọ́jà sí àwọn kí ọ̀fẹ́ yí mọ́tá ránṣẹ́ lọ́wọ́ pàápàá jùlọ kan ẹ̀sìn fàyè ìgbà fún mi ṣùgbọ́n kan ìwọ́n kò tó wá sọ̀rọ̀ ẹni bèèrè tó mọ̀ sí ìrìn kílódé kílódé ọ̀rọ̀ sì ní ha ti hù aláàkọ̀ọ̀dà wá ẹmójútó dé ẹmójútó ẹmójútó ẹmójútó ayé pé ẹni tó bá kù kò sí kí ni kò mójútó ẹni tí ọ̀bá rí máa kírun ní jàmáà kò mójútó rò ẹni tí òfin lè mọ wá mọ́sálásí wá kírun kò ségbé ní kò mójútó rò ara pé àìmójútó rò òun náà nìyẹn ara àìmójútó rò òun ni kí kíyàn ọmọ fọkàn kírun kíyàn sí kí ọmọ kírun ọkàn rẹ ti wà ń bò ní kòṣó fi sọ̀lá ọkàn òsínú nù àtàdábòrò ìmọ́ fi ẹ̀mí bá yàtọ̀ yẹn kàlọ̀ kò sí gbogbo rẹ̀ náà ara kí ni àìmójútó òun náà ni ọlọ́sìn ní ha òbí alásọ̀là wà áti ẹ mójútó rẹ̀ wọ̀sọ̀lá àti ìwòsàn àti irun àárín gbogbo wọ́n ní ara ká mójútó rẹ̀ òun náà ni ká máa wà pẹ̀lú ìmọ́ra ní gbogbo ìgbà pẹ̀lú àlùwàlá ara kí ni ti kí ni èèyàn mójútó òun náà nìyẹn kẹ́yìn kẹ́yìn ọtí ìmọ̀ kọ́kẹ́yìn oṣù wà níbi irun tó bá ti kẹ́yìn kẹtàn kẹ́bìrì tí wọ́n wà ń bi èmi ìtìkú ń bọ̀ ara kẹ́yìn mójútó òun náà nìyẹn ara kẹ́yìn kẹ́yìn mójútó òun ni kẹ́yìn ojú déédéé àmì kẹ́yìn mójútó òun ni kẹ́yìn tó tó déédéé tí déédéé bẹ̀rẹ̀ pé kó sáàdì ìdàgbà lónìí ẹ̀ déédéé níbi ẹ̀sìn kọ́mọ̀dé ní pálapàla kọ́mọ̀dé ní pálapàla tí ọba sọ̀rọ̀ kọ́ sọ̀rọ̀ tó nítumọ̀ láyé tó ti nítumọ̀ ọ̀rọ̀ tí òwúlò kò ní bá wọn sọ àṣà tí ọ̀dá àpárá burúkú kò ní wọn bá wọn dá ètò ìrìnsì ẹ̀fẹ̀ tí òwúlò kò ní ṣe yóò ṣe kí ni yóò dédé dédé ẹ̀sìn àmì pé ẹni yìí mójú ti gbìn ó ń bú tó pé ọlọ́run tí ń yà sọ̀rọ̀ àtà ta ni ha ángel ángel fàṣà wà ní mọ́ǹkà irun tó ẹni yìí tí máa ń kọ́ àbàjẹ́ fún àti wà pálapàla ìyẹn máa kọ́ ara mi pé ìyẹn mójú òun náà tó nà. Sọ̀sọ̀lá àti ìrò sọ àti ìrún àmì gbùngbùn ní ọgbà ló ń pẹ̀lú ìyá gbùngbùn fúnra àwọn afá ní ara ní kéèyàn mójú tóòrùn òun ni kí kọ́ńtínítì ọmọ bá ìpèdédé nínú òkun kí ṣe gbèsè jẹ́ mọ́mọ́ bá ẹ̀fẹ́ rẹ̀ ló rẹ̀ pé ọlọ́ tó sùn kàn tẹ̀lé àrùn sùn kan yóò sì dáadáa ó tún lè dé oṣù mélòó kan ó tún lè pálapàla kò sí fún tí wọ́n bá ti ọkọ̀ jù láàrin ló ń ọ̀bá ní gbọdọ̀ béèrè pé lágbájá pọ̀ àrí àmọ́ pé ó ṣe ìpínlẹ̀ èkó tó kébù àrígíráfì ní ọkọ̀ sáàtì ní mọ́sálásí bẹ́ẹ̀ pé ìdákúrekú ni wàhálà wọ́n fẹ́ tẹ́lẹ̀ ìwé ẹgbẹ́ béèrè pé ìpínlẹ̀ àìsàn kọ́ gẹ́gẹ́ bí kọ̀ọ̀kan sáàdì tẹ́lẹ̀ gbé ìyẹ̀ kọ̀ọ̀kan náà ni ìyẹ̀ orí náà bá wò pé ah, àpégbà tó bá tó òfin náà ni yóò wà rà tó tó ti padà náà ni wọ́n náà ni ìdí yọ wọn sọ̀rọ̀. Wàkúrò lè láàrí àbí níbẹ̀ náà àwọn olùgbò tí wọ́n ní ìwà àṣùbà wọ́n ní àṣùbà orin àṣọlá pèlè ló sọ ọ̀rọ̀ àwọn sẹ́ni. wọ́n ní ìran àárín gbùngbùn lọ́jọ́ tí a bá wò pé ìran tí kò ṣeé dínkù rárá òun ni. ó sì wà láàrin ìwọ̀n olókè mẹ́rin méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀pẹ́ ìṣáì olókè mẹ́rin zero olókè ọ̀rọ̀ láàrin wọn sọ bẹ́ẹ̀ tí ń bẹ́ẹ̀ lọ pé wà láàrin ìwọ̀n èrú láti jákè méjì ó tọ́ láàrin ọ̀tán ìyẹn sọ̀láàtú àlùwòsàn ẹ̀pẹ́ ìrọ̀mọ́jú gbòógbò àti ìjáde ní orí ìrìn ìṣáyé náà àti ìjáde ọ̀run ẹ̀yìn lẹ́yìn ọ̀pá ṣùgbọ́n ó tó wáṣọ ìgbérí àti àti àti ìjẹjẹ ní ìrìn ọ̀sán. Àwọn èèyàn ti kọ́ pé ìran àṣùbọ́ òun kí òun ni àsọ̀láàtú àlùwòsàn ìran àníjọba bẹ́ẹ̀ a tó ń yí àwọn tí wọ́n sọ pé ìrun sọ̀látù gbòòrò òun ní kí ni àsọ̀látù ìwòsàn wọ́n ní sọ̀látù gbòòrò òun ní kí ni àsọ̀látù ìwòsàn ìwọ̀n àníkìnnà ti abáwò wọ́n ní inna qabla ha sọ̀làfíìlì wà ba'da ha sọ̀làfíìlì before ìrun méjì wà ìrun ìṣáì àti àṣùbá lẹ́yìn rẹ̀ ìrun méjì àṣùbá àti mọ́júlì bá àti tuntun wọ́n ní ìrun tí ó mọ̀ ń lágbára jù lágbè bí ogun gan mọ̀ ń gbóná jíjíjí ti ìtàràn tuntun wọ́n ní jọ́ta àwọn jẹ̀mọ́ àtànú kòrèṣ zéèdì bọ́mà sáábìtì ọkọ̀ jálà ni wọ́n péjọ wọ́n rán àwọn ọ̀dọ́kùnrin méjì sí fún bílíìdì ń ka sọ̀láàtò ló sọ zéèdì bọ́mà sáábìtì wa ni yíyà sọ̀láàtò àfẹ̀rẹ̀ wọ́n ní ọkùnrin méjì nínú wọn bá tún jù sí wọn abílẹ̀rì ó ní yíyà sọ̀láàtò gbòò lẹ́yìn náà àmì ìjọ wa lọ bá òsánú bọ́mà zéèdì wọ́n wá abílẹ̀rì òun náà ní قل إن نبي قل إن نبي صلى الله عليه وسلم كان يصلي الظهر إلى أجيب كما انترى إلى نبع في الجنة جيجي فلا يكون وراءه إلا صف وصفان wọ́n tí lẹ́yìn rẹ̀ ju sáfún méjì sáfún sáfún méjì náà lọ lásìkò ó ní wà náà tó fi kọ́ ìlàtìhín wà fi ti jà ara tìhín ẹni tí ń sùn sùn lọ́wọ́ àwọn tí wọ́n ń wà lóòrùn wọn tí wọ́n ń sùn lọ́wọ́ wọ́n ní ọlọ́wọ́ sọ ayàkàlẹ̀ pé a fi tó aláṣọ́lá wá tó ọ̀sọ̀lá tó lè sọ ọ̀kọ́ mọ̀lẹ́lá ikọ̀ nìkí wọ́n lánàá bí wọ́n ní láyàntà ìyáàlá rìjálú àwùlà òfin kọ́nà bòyútà táwọn rí àbí kí n jóná ilé wọn mọ́ wọn lérí àbí sì nǹkan nìyà ó wà ní mọ́sọ́dù mọ́mọ́ Ahmad náà báwọn àfọ́ àkáǹtì lọ sí pípé ìwọ̀n àyílá nù ṣùgbọ́n majority àwọn olùmọ̀ ẹ̀sìn wọ́n gbà pé sọ̀láàtò lè ó sọ ìwọ̀n àárín gbogbo sọ̀láàtò làásùlù wọn àlátàdà torí àdìsí kẹ́ńbẹ́ fi tó tọ́ka lórí ẹ̀ àdìsí ń bẹ tó tọ́ka lórí ẹ̀ náà nínú àdìsí tó tọ́ka lórí ẹ̀ wọ́n ní lọ́jọ́ gọ́sọ́tò àhàzáàdì níbi tí wàhálà yẹn pọ̀ jọ orógun yẹn pọ̀ bí àwọn arábìnrin òkùnkùn rí matric wọ́n tí á sí láàrin mọ́gìrì sí ṣàyè ànábì wa ni ṣàbọ̀ lóyún á ní sọ̀láàtì ìwòsàn sọ̀láàtì àrùn mọ́lẹ̀ àbúráwò kò ló dáhùn wọ́pù yóò táwọn mìíràn ara ó ní wọ́n pa ìwé jíbá wa ní ìjáde ìwòsàn ní ti ìran àlátàrí ọlọ́run fi iná yóò fi kún ọkàn wọn àti ilé wọn pa. àjẹ́ ti pé pẹ̀lú àdéhùn yìí òun ni àwọn àfáàfẹ́ sọ pé à kò sẹ́ni tó lè gbọ́ kòránì yìí yànẹ́bì náà lọ sọ́sọ́lá òun lọ́wọ́ ní sọ̀láàtù ló ń sọ sọ̀láàtù làákùnrin àjẹ́ pé ọ̀sọ̀láàtù ló ń sọ ń bí èyí tó fẹ́ tẹ̀lé náà ní sókè òun ni sọ̀láàtù làákùnrin ìwọ̀n àlátàrí ní sọ̀látò ló sọ àdíjì tí wá pé ẹni tó bá ti rán alábàárẹ̀ sí èsì ó dàbí ìgbà tó pàdánù dúkìá rẹ̀ àti fámìlì rẹ̀ èyí tó náà alásàrì tó gbé kọjá. náà ọlọ́run ni wà kú mú lè láàyè fọ́ọ̀mù kí ẹ̀dì ẹ̀kí òun fọ́lọ̀ lẹ́ni tí ó wá rí ìfọ́lọ̀ lẹ́nu tó fọkàn sí ìjọsìn náà lẹ́nu tó dákẹ́ tí ó sọ̀rọ̀ torí wọ́n ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lákọ̀ọ́kọ́ tí wọ́n kírun ọmọ ń sọ̀rọ̀ nínú láti ọwọ́ sára ń sábà sára bàtà níbi nínú ànájọ́ ìdáhùn sára ọwọ́ àdìjọ́ kan ibi mọ̀sídìí sára mọ̀ sára mọ̀ sọ̀rọ̀ ànájọ́ ìnà fi sọ̀rọ̀ lásòbòlẹ̀ ìrójú iṣẹ́ pọ̀ nínú oríkèlé kò sáàyè fún láti máa tàkóra sọ ìtẹ́ inú ọ̀nà òtítọ́ òun lọ́fà mọ̀hárí àbúrò lọ́hákẹ́rì àtúláyé rọ́bì ọlọ́rọ̀ àná nígbà tí wọ́n ń kírun ẹ̀yà bọ́rọ̀ nígbà tí ó wà lẹ́yìn àlejò ọ̀nà sára tí ń kí n lọ ẹnìkan wá sí ènìyàn ní alhamdulillah màá yẹ wá ní yarhamukallah bóni yarhamukallah wáyé àwọn èèyàn tó ń wòlé pé ta ni gbèsè sínú àwọn òun bá tún ní a nínú ìgbà tàǹkùrú ní ìgbà yìí kí ló dé dájọ́ wíwò ní a àyìnbá ń gbá tọ́ ọba ìta wọ́n ti ń dá alákẹ́kọ̀ọ́ òun sọ̀rọ̀ lòun máa ń sọ̀rọ̀ náà ọlọ́run wa dákẹ́ bàtà nàbí wa sára máa nù ọwọ́ mi iná ààrẹ ìkọ̀lá ìrọ́kẹ́ rí yìí láyé ló òfin àṣẹ omi kẹlámi náà ọ̀rọ̀ ènìyàn tó ń bẹ̀ rárá iná máa yíya tẹ̀síbíìrù ọwà fún tẹ̀síbíìrù subhanallahi wa tẹ̀síbíìrù Allahu akbaru wà zikiri láà àti rántí ọlọ́run nígbò ní wàtúrọ́ àtùkùránì àti kíkà kùránì oní tí wọ́n wà fún ẹni tó kú òun lè ṣe alhamdulilayi orí alhamdu ọwọ́ àwọn ọmọ sáàsọ́ ní ọ̀hún tẹ́lẹ̀ lọ́yà alhamdulillah ó dà bẹ́ẹ̀ tí yẹn bá yẹn sọ̀rọ̀ ọlọ́run bá ń kí ọ nígbà tí yẹn bá yẹn sọ̀rọ̀ ìwọ̀n òfin tọ́ ní ọlá pé mọ̀ áyà bí nìhàkẹ́ nà súlámù òun tẹ̀sẹ̀ gbà súlámù yìí ìwọ̀n lọ́pàá tó wọ̀n mọ̀ pé ìtẹ̀wọ̀n ọ̀tọ́ tó fi ṣe tó ṣe àrábìnà kọ lẹ́kọ̀ọ́ inú rẹ̀ sì dùn bára mi wípé bó ṣe kọ lẹ́kọ̀ọ́ lọ yóò lè bẹ́ẹ̀ lọ arkham ó ní ká lọ rọ́jò lè ká lè mọ̀ sọ hímà òfin ájì nàbí yìí sọ̀rọ̀ tẹ́lẹ̀ ìyẹn máa ń bẹ́ẹ̀ tó bá àlẹ́gbẹ̀rẹ̀ sọ̀rọ̀ tó bá ń bùkátà sí nínú nígbà ọmọ tó yìí kéde wọn ṣe ìmúṣẹ ọdọwà ó sì wọn tẹ̀lé mọ́lẹ̀ sákòóṣẹ̀ níjà ààrẹ wọn máa ń bára wọn sọ̀rọ̀ ó ní títí náà tó wáyé àwọn tó padà pé wà pé mọ́ lè láyé kọ́ọ̀rù sí kọ́ọ̀rù sí ẹ̀rọ pé ẹ̀dá kẹrọrọ nínú ẹ̀mọ́ sọ̀rọ̀ yàtọ̀ sọ̀rọ̀ tó jẹ tó wá nínú àtìgbà táyà ti sọ̀kalẹ̀ ó ní fa òmìnira bẹ̀sùn ọba pa aláṣẹ kò sọ́rọ̀ à ń bá lórí sọ̀rọ̀ wọn lọ kò sí mọ́ àdìgbà wọn ni ìyẹn ti wà bẹ́ẹ̀ eré ìwé díẹ̀ nínú àwọn àlàyé ti àwọn àfáàtì nípa ayẹ̀ abẹ́lọ́wọ́ ọba ìfẹ́lá ó sàlékọ́ àwọn ẹ̀sìn ẹni kọ̀ọ̀kan ọmọdé àwọn ẹ̀sìn ti ọ̀la jẹ́kọ̀ọ́ وخالق اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله على وعلى آله وصحبه وسلم أيوة صلاة صلاة صلاة ẹfún déètì déètì Mm. Ẹni dé? Ok. Hmm náà ìbéèrè ni pé wọ́n ní àwọn àwọn ọmọdé pé sàdá sí iye tó wọ̀ ní kíní wọ́dà àwọn ṣẹ̀dá kọ́tọ̀ fàpì wọ́n máa ń gbé kíní jáde ní ìṣọ́ọ̀bù zakat níbẹ̀ ni wọ́n sọ díyà tó wà fún kí wọ́n bá pa ẹ̀mí wọ́n wá sọ rúgbò dínárì ẹ̀ pé iye tó jẹ́ nìkan wọ́n máa ń sọ oṣooṣù tí wọ́n bá gbé jáde títí nìkan tọ̀ wọ́n sì ní kò sí nǹkan kan téèyàn lè fi téèyàn lè fi fún yàn ní kàdáàkì kò sí iye téèyàn lè fún yàn téèyàn bá jọ fẹnu kò lé lórí ni bó o tẹnu lọ́wọ́ ni pé ó tẹnu ní kàdáàkì iye báyìí ṣé kò sí wá máa kọ́ńtradìtì ara wọn báwọn ara kọ̀ rí bẹ́ẹ̀ nítorí pẹ̀lẹ́ ni pé àdéhùn kan bẹ kí ọlọ́dẹ àwọn ọ̀rọ̀ sọ pé akẹ́rù náà ti bárọ́ká àìsáàrù orinà mọ́ọ̀rọ̀n àwọn obìnrin tálùbáríkà ìtàwọn àfáà ń rúgbò bínárì rúgbò bínárì ìdábẹ̀rẹ̀ bínárì wọ́n ní òun ni pé òun ni pé wọ́n wò pé bàdá àti bẹ́ẹ̀tà nàbì san àbí tí wọ́n gun tí tí wọ́n san lórí àwọn ọmọ ànábì pé òjò rúbù bí náírì lọ àyẹ̀ pé a tún máa ń gbé sí rúbù bí náírì ní pànàbì ni iye báyìí ni bàdá àti gbọdọ̀ jẹ́ bàdá àti èèyàn lè gba lé èèyàn lè gba mọ́tò èèyàn lè gba ilẹ̀ èèyàn sì lè ní kòránì lọ́wọ́ gbà ọdún ẹ̀dùn ṣùgbọ́n rúbù dínárì yẹn là ń yẹn máa ń hà náà tìfà yẹn pé tó wá pé rúbù dínárì lọ́wọ́ ní ṣe kàdá àti pé nílò iye báyìí ni báàgù rẹ̀ jẹ́ nìkan oṣù nìkan nítorí tẹ̀lé ní oṣù nìkan kìí pé bóyá ọ̀tà pa nígbà wá tó wá wò náà pé rúbù dínárì òun náà nìkan táwọn yẹn ń sọ tó tó bẹ̀ wáyé ẹ̀yin náà lọ́gbọ́n ló ti lé ní two hundred ọgbọ́n tẹ́nìkan àwọn ẹni sìn bẹ́ẹ̀ ni tó bá sọ ìgbàdá yìí bóyá tẹ́ta sọ èrò ní ọ̀sẹ̀ pé òfin òun kò tó tó gbìyànjú ni ìgbé ìyá tẹ́ta sọ òun tó gbìyànjú tòun kò pé ètò ìwù dínẹ́rì ètò ìdíje ìwù dínẹ́rì ìtí ń ṣẹlẹ̀ nìyẹn bí àwọn sọ ìṣẹ̀lẹ̀ dáhùn tó ń kílẹ̀ owó tí ẹ̀ kéré jù ń tẹ̀ nípa rárá ẹni ní tó ẹrú wù dínẹ́rì hmm? sọ̀rọ̀. Sára kan kìí sọ pé, wílọ́wọ́ àdúrà ni. Ìsìnwọ́n láàyè náà, àkàrá tó wà náà, ṣùgbọ́n ó láyé rẹ̀ nínú ọ̀nà tó fi nìkan ẹnu pé àwọn àfáà náà tó pé kéèyàn fẹ̀ ní wí tó fi nìkan kéèyàn fẹ̀ ní wí ó sì bẹ́tà tó fi nìkan àfáà náà gbà pé kéèyàn bá wí náà wọ̀nyí lọ́gbọ́n rẹ̀ bàjẹ́ tó fi nìkan ikú wà nínú ṣùgbọ́n àyè tó ti sọ kìí fi ààyè rẹ̀ nínú ètò ìmúṣù ọ̀sán àbá fẹ̀mí ṣe sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ ọ̀sílẹ̀ ìṣẹ́ńdẹ̀ ṣùgbọ́n kì í sọ pé kò sí ẹjọ́ ráńkọ́ ló pẹ́ rárá ọpẹ́ àsàlátù òjọra wàhálà lọ́wọ́ ìhàmdì ìṣẹ́jọ́ ọlọ́ ilẹ̀ ilẹ̀ àìsàrà Mm. Kò sọ pé ọ̀fẹ́ lọ́nà mú dá sílẹ̀. Tí lórí? Hmm. Ìjọ́ ṣẹlẹ̀ ń bẹ̀ ọrụ pé ọrụ ìyẹn ọrụ pé ọrụ ilé ọrụ ẹni ọrụ dáadáa. oṣù yìí bóyá ti gbọ́ ló ṣẹlẹ̀ sí àbáwọn náà ti tún ní lánàá míì tí wọ́n tún ṣe kíni tí wọ́n tún rìn lórí nǹkan yìí gbọ́ pé wíwá lè fáwọn ìlànà ń kírun fún pé àwọn sàábé tí wọ́n rí tí wọ́n gbájú pàdé ibi tí wọ́n láwọn ìlànà ń kírun fún wọn àtìgbọ́nù wọ́n sí nǹkan ní ọ̀bá sí ń bẹ̀ bóyá sàmì ìbá lọ́wọ́ ọmọ lógún àgbà fún ìyẹn tí ìwọ náà mú tẹ́lẹ̀ ilẹ̀ ọ̀rọ̀ ìtọ́mù ìrìn tí bẹ̀rẹ̀ ń gbà ní ìrìn bẹ̀rẹ̀ láti ní Allahu Akbar ìrìn tí wọ́n ti bẹ̀rẹ̀ ìṣe wà tí wọ́n kọ̀ bá ti àfẹ́ sí i láì fi pé nǹkan kan bá wọ́n lu ìgbàgbọ́ ti ẹ̀ náà tẹ́lẹ̀ ẹ̀ pé àmọ́ irú ìgbàgbọ́ tó ní sí nǹkan sọ pé ìgbàgbọ́ àwọn orí tó mú kó ní ìsìlámù kan máa pé ìsìn ìyẹra san kálẹ̀ tẹ̀ ṣe ní ọ̀ àfẹ́ ní pé ìwọ́n bẹ̀rẹ̀ láti lò lẹ́ aláàtìláàrú ó sì parí níbi asàlámù àdìkù kò àfẹ́kì ní abala ni ṣùgbọ́n nǹkan níbi pàtó lè pàtàkì kọ́ àfẹ́kì wọn òun gẹ́gẹ́ bí ẹkọ́ òun gẹ́gẹ́ ní ti ọlọ́run nígbà tọ́lọ́run bá sì nígbà rú ẹni rẹ ìwọ́dọ̀ tí òun lẹ́yìn rẹ ní tọ́lọ́run nígbà rú abala yẹn ni oníbi tó ń ṣe wà fún ìpẹ̀lẹ́dà ìyọ́mọ̀rọ̀ àjọkàn ìgbàgbọ́ òní bí káàkiri ọlọ́wọ́ lọ. ọ̀rẹ́kùn. Ilé tí ó kẹta, ó sáájú méjì kẹwàá. Hmm? Èyí wọ̀n ìgbẹ̀ sílẹ̀ ìfún mẹ́, ilé ẹ̀bá bí i pé ìjọrọ ọlọ́ọ̀bá yóò ti lé fún, èyàn sì rí pé ìwọ̀n àwọn ilé yìí, èyàn rí pé wọ́n sì bẹ̀rẹ̀ ọlọ́ọ̀bá ti, wọ́n sì bá ìfarabalẹ̀ kí, wọ́n mójútó, ìwòtọ́ ẹ̀kọ́ mójútó gbogbo àní tí wọ́n bá rí kọ́ọ̀kà kọ́ọ̀kà ní kúkú pọ̀ olùgbé tó yẹ kí wọ́n mójútó mójútó ọkàn yóò balẹ̀ ńlẹ̀ tó yẹ kí wọ́n lẹ̀ jù sí òtún sáta fún kìkan rẹ̀ ó ti rí sí ọ̀dọ̀ rẹ̀ náà. wọ́n sọ̀rọ̀. Àwọn hmm. olùsíà hmm. hmm àti àwọn ẹgbẹ́ tí ìpínlẹ̀ mọ́sálásì. Ó jẹ́ táàmù rẹ̀ lásìkò tó bá ẹgbẹ́ tí ẹgbẹ́ kí jẹ́ lọ́sẹ̀ àti èyí ìgbàlejò. Ẹni tó bá dáyà lójú tó mọ́sálásì ṣé àní àti mọ́sálásì àwọn àmàdíyà ní kí ọmọ kí òun lè ìfínsì kí ọmọ kí òun lè. Wọ́n láti tẹ̀lé ìgbì pẹ̀lú ìríkàn láwọn dídí àtẹ́kọ́ sí òun kí ọmọ kí òun lẹ́yìn òkè rẹ̀ àwọn afáàfin ní kèfèrí làwọn ní èèyàn máa fẹ́ tó lẹ́yìn kèfèrí sí àwọn ṣé àbí náà tí wọ́n ti di kèfèrí ìgbàgbọ́ tí wọ́n ní láwọn ṣáájú kọjá ẹbí nìsí ìran kí ẹ wá gbogbo ìpè àti àti pé ìlànà àwọn tí wọ́n jẹ ọjọ́ tí wá ẹbí nìsí kí ẹgbẹ́ kan lọ síbi tí ọjọ́ ti yan ọdọ́ lára ẹ̀kọ́ ìpínlẹ̀ kọ́lá fẹ́ràn bẹ́ẹ̀ dáhùn sí gan ọgbẹ́ta ju kí èkó rẹ̀ yàn tí ọba àdìjẹ́ máa mí kò sì dá tó fúnra rẹ̀ ọgbẹ́ta ìpínlẹ̀ ọlọ́run. وعلى اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم.